ni kókó. fọláṣadé alábẹ̀kẹ́ òṣèré. káre ìyàwó tó ń ṣèké ọkọ alájà Aminat Babalọlá ọmọ táyé bí aya ajá abdulaziz abdulsalam abiodun sauti arẹwà ọlọ́bẹ̀ ló lọ́kọ làkọ́lé eléyìí ó tún yá. ti bá lójoojúmọ́ ni táyé bí ń pata sọ́kọ lẹ́nu ọlọ́bẹ̀ ló lọ́kọ lóòótọ́ mo bá ẹ gbà yí ẹ gbé yẹ wò. ọlọmọ ló láyé ìwàrà fẹlẹ wà ìyàwó ọlọ́bẹ̀ ló lọ́kọ. ẹ túbọ̀ kàn sí i. ìyàmàlà tó gbà yìí ni kò fẹ́lẹ́ bí etí káwọn ojú ọbẹ̀ káyọ̀ ní nǹkan kan dùn lẹ́nu mi ọláṣadé ọwọ́ ẹ̀dùn abẹ́kẹ́ ọlọ́bẹ̀ ló lọ́kọ. ọjọ́ lọ́jọ́ tọwọ́ oúnjẹ sísè yí padà nínú ilé gbẹ̀gẹ́dẹ́ gbiná ọkọ ìyàwó yarí o. ìrẹ́kọ̀ọ́ yẹn mi yan bẹ̀yìn ó dùn. ó ti tún dùn náà lèmi lẹ́nu ọbẹ̀ yín ó dùn. ó ti tún jóná. ó tutù lẹ́nu kò tiẹ̀ tún láta. ó ti tún jóná. ẹ̀bà yìí sì tún lè kò tiẹ̀ tẹ́ kó rọ. ó ti tún jóná. ọ̀rọ̀ yìí sì máa di fanfa ìjà rẹpẹtẹ. ẹ gbà. kò sáà sí fẹ́ kọ̀kọ̀ kankan ẹni tó máa dùn wa máa rí. ibi adé yẹn kò yé mi o. gbogbo nǹkan òun kò mọ ti rí. kí ló tàwa lẹni tó ń dáná oúnjẹ fọ́kọ ta ló ń pògì tó ń sebẹ̀ tó ń ro ká ẹ máa ríran wò ọ̀rọ̀ yìí kanlẹ̀ ó kàn yá àyàwó alájà fún sàṣàdìk ẹ gbọ́ bó ṣe ń jèrè ọ̀rọ̀ lára ọmọ ẹ̀ táyé bí. ẹ wò ó ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí ó lágbára gan ni ọdún cd àti pcd ọlọ́bẹ̀ ló lọ́kọ gbogbo tọkọtaya ló gbọdọ̀ ra ilé kájọ máa gbọ́ kájọ máa wò ó ní gbogbo ìgbà ó kọ́ni lẹ́kọ̀ọ́ panilẹ́rìn àárín tákìtì ọlọ́bẹ̀ ló lọ́kọ music composed arranged and produced by alhaji abdulaziz asis abdulsalam sauti arẹwà ojúlówó ọmọ professor emeritus ọlọ́bẹ̀ ló lọ́kọ àti gbé e jáde báyìí marketed and distributed by epsilon movie productions block e three up suit ten arena market Oshodi Lagos. audio cd àti pcd ọlọ́bẹ̀ ló lọ́kọ it's a must for every home go get your copy now. صل على سيدنا محمد الفاتح لما حبل والحاته لما سبق ناصر العبد بالحق والحادي الى صراط المستقيم وعلى اله حق ومقدار العبيد امين ادعو بفورا الحمد لله gbogbo jama ẹjẹ àjọ pé alihamudulilayi. alihamudulilayi. ajá ọpẹ́ fún Ọlọ́run ọba wa. alihamudulilayi rabbil alamin. gbogbo jama nítorí aláàjì la fi wá mi wá ilé yìí. àwọn aláàjì dúpẹ́ fún Ọlọ́run látara aláàjì àwọn tó ń dúpẹ́ tiwa tọ́lá ọba ìfẹ́ ní kankan wa nàìjíríà ní alihamudulilayi rabbil alamin. alihamudulilayi rabbil alamin. àfọwọ́nìlá akáyì kátó lọ́bi àti àwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ síwájú. àdàmọ́ lọ́wọ́ ayáta. ẹ̀mí gígùn àlẹ́ fi ara alábàṣẹ fún yín kálẹ̀ ọlọ́run. àmín. ọlọ́run tí a fún yín náà lẹ́yìn láyé. àmín. ọlá nípa wa Muhammad. àmín. ìtàn àwọn ṣe fún yín lórí ọlọ́mọfọ́ bàjẹ́ kan láyé láyé o. ọlá nípa wa Muhammad. ألا لا حول ولا قوة إلا بالله العلي العظيم lábẹ́ tí yín náà àti àwọn àlefa wa òkúta gidi. àdàbọ̀ lọ́wọ́ ayẹ́tẹ̀. ẹja ẹja wí dáadáa. àdàbọ̀ lọ́wọ́ ayẹ́tẹ̀. ẹja tó wọlé ẹ̀ka sí i. àfihàn ọlọ́ ìwọ̀rọ̀ ha o. ẹ̀mí kàlẹ́ fi ara alamadu bàbá náà kalẹ̀ ọlọ́run. àmín. alamadu dààmú wọn náà láyé láyé. àmín. ọlọ́run kan lọ́dọ̀ ọlọ́run. àmín. ọlọ́run wọn bá hàmẹ́dù. ilé tí wọ́n filẹ̀ májọba lórí ìbànújẹ́ náà láyé láyé. àmín. ọlọ́run ẹ̀mí wọn bá فلا لا حول ولا قوة إلا بالله لا إلا أعطينا بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل إلى ربك ونهى إن الشاعر عكا هو العوثر بقوا جمال القلوب أكيوا لكي ولا فيك ولا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته الله tanifẹ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ jọ tó lé lẹ ẹ bá mi gbórúkọ náà tóbi. we are one out of so many people. tẹ́bá lọ wo gbogbo ètò ramadan lecture tó ń ṣe káàkiri bọ́lá orí ṣe pọ̀ tó ní gbogbo àgbáyé ọ̀kan làwa àbẹ̀kí ṣe farawé ẹ wo sẹ́tìn yẹn bó ṣe máa ń lọ lọ́dọọdún previous years ta ti ń ṣe public Ramadan lecture wa ẹ wo bá ṣe máa ń ṣe ẹ máa gbé nǹkan títí wa nǹkan ara ni nǹkan tá a bá ṣe lẹ́lòmíì máa ṣe àwọn ọlọ́mọ emulate àwọn òbí emulate anybody tó dẹ̀ lọ́ fi ń pè wá ní we lead others aláìní orphans club alájọ rasirat ọwọ́ àbíbá ìtàmọ̀ sí ẹni ìtàn àrẹ̀mọ kíbla láti Kaduna ọ̀hún náà ó wà bíbà olókìkí owó ó wà bí olókìkí ọmọ ó wà bíbà ìbẹ́jọ pàdé bẹ́ẹ̀ náà alájẹ kàfáyà singa àwọn bọ́ singa dà ọ̀nà ń bọ̀ then alájà ah, bàbá alájà pàlájì ní Saudi Arẹwà <laughs> àbáṣe ń dáwọ̀ báyìí ojú yìí ló dàbí ìgbà tẹsẹ̀ jẹun àárọ̀ tán yìí bẹ́ẹ̀ ni ọlọ́run àjẹkárí ẹgbẹ́ anyway um, sanctuaries ọmọ aláìlúwà òun náà ó wà níbà àmọ́ ibi tí malik òkìkí bá wà kó máa bọ̀ kásáré ṣe kìíní yẹn pápápá ó dà. My name is Malik Idris Okiki aka Afa Kekere Ambassador. Olókìkí mọdé o, ọmọ Sèríkì ìjọ ẹ̀sìn mo gbé wá o nóbì kèléwu a tún fẹ́ wọlé lọ́la nọ́bì torí orúkọ rẹ̀ la fi bẹ̀ wá ìdùn orí afẹ́fẹ́ ni prayer máa rìn ọyìn tí náírà má fi dé má bínú má gbé páùnsì jáde wá fún mi lówó sẹ́ẹ̀tọ́ máa long wá fún mi lọ́la sẹ́ẹ̀tọ́ máa last ẹ̀yin kọ́ lè má sọ fún mi kí n ṣe ẹ̀ fáwọn mi ò níbẹ̀ lọ́hùn-ún kí n lézì má porúkọ lọ́hùn-ún bíi sixty a sì gbé sókè ó òkè òkè la máa wà o òkè òkè la máa rè o. Òkìkí I am the musician from Nigeria I said I am the musician from Nigeria. Oh. Abudu Malik mi ọdún wẹ́dà o. ambassador ambassador ló mi ń kọrin. Olúwa ṣàánú mi. Allah ṣàánú mi. Mariam bá wà Little Smile kí òun náà máa lọ kó jẹ sáré ṣe kinní rẹ̀ Little Smile. ẹkún la bá wáyé ẹ̀rín náà fi pàdé wa tá a bá lọ tán ẹkún náà ò sún gbẹ̀yìn wa ọlọ́run máa fàyè àwa àpàwà lẹ́kùn o máa fàyè mi fàmí. pa mí lẹ́kùn o máa fàyè mi pa mí nítorí ayé yìí kún fún dùnnú àti bànújẹ́ tàbá rẹ̀rìn lóòrọ̀ àtọ̀sán wa kàrántì ìpalẹ́ lè di ìbànújẹ́. tẹ bá ń gbọ́ lọ kí o ìwé tún ṣe kókó lọ́kẹ́wù tó bá kéwù ó máa mọ̀rún kí lọ́kẹ́wù ìwé tún ṣe kókó lọ́kẹ́wù tó bá kéwù ó máa. ẹni mo sọrí fún wọn gan. lọ́kẹ́wù ìwé tún ṣe kókó lọ́kẹ́wù tó bá kéwù ó máa mọ̀rún kí lọ kéwú ìwé tún ṣe kókó lọ kéwú tó bá kéwú ó má mọ̀ọ́rùn kí ayé ni júníọ̀ ọ̀run ni síníọ̀ ẹni ò bá mọ̀ kéwú kò lè mọ̀ lọ́hùn láyé lọ kéwú. bá wà fóun náà máa bọ̀ ọ̀nà ayọ̀ ó yá bàbá tí a sáré ṣe kíákíá Zion ọ̀nà ayọ̀. ọlọ́run tó dá mi ò ṣeun mo wà mo tó àlàyé ọlọ́run tó dá mi ò ṣeun. dọ̀rùn òun àgbáyé ṣe ó tọ̀rùn mo jẹ́ wàá fáàmì àwọn àdìgún náà máa wù wà lọ́jọ́ kiri ábíyáyì aláwọ̀ àsálàmù làmọ́ọ̀lì àgbà wọ́n kí gbogbo àwọn olóyìn pátápátá láti orí bàbá mi láti orí bàbá mi sáùtì ààrẹ wa bàbá máa búrúkú bàbá máa búrúwa ìbànújẹ́ oníkànnì kò wà láàrú níṣẹ́ gbogbo aláwọ̀ wájú àfáàsọ́ọ̀bù gbọ́tọ̀gbọ́tọ̀ gbogbo yín mo ní àsàlámù ààrẹ ètò àmọ́ bóyá nítorí àsìkò alájà sí náà ọ̀nà àìrọ̀tún ọ̀tún tó. ká sọ pé lọ́nà kúrò níbi ìwà bí ọ̀daràn ọlọ́run tilẹ̀kùn jáná mọ́ ó ti ṣílẹ̀kùn àlùjọ náà ká ṣọ́ra fún ìwà bí ọ̀daràn. yé yé oyè Ramadan oṣù àná ó yá sọ pé Ramadan kì máa ṣàlejò. lálejò òtítọ́ ni kì í máa ń sásọ̀jù ramadana ti wà tipẹ́tipẹ́ látàyé ànábì Muhammad ọlọ́run sọ nínú kùránì pé ká gbà àwẹ̀ ramadana ànábì sọ kó tó fàyè lẹ̀ pé ká gbà àwẹ̀ ramadana oṣù àpọ́nlé. sọ pé eva fìlàmọ́ dáná ṣàánú ayé mi fìlàmọ́ dáná ṣàánú ayé mi. gbogbo wa pátápátá ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ àdúrà ni mo ṣe fún gbogbo yín aláyélúwà fans club. ó yẹ ká sọ pé eva fìlàmọ́ dáná ṣàánú iṣẹ́ mi fìlàmọ́ dáná ṣàánú kò sí kọ́sọ̀mù àmọ́ ní ilé ìtura wo àwọn olóṣó wọn ti gbọ́lùdé òfin rámọ́dá. ó yá fìrámọ́dá àná ṣàánú iṣẹ́ mi fìrámọ́dá àná ṣàánú ayé mi. ó yá ká sọ pé ẹni lólùwà kò ní jogún òfò ẹni lólùwà kò ní jogún òfò. ẹni lólùwà ẹni lólúwa kò ní jogún òfò ẹni lólúwa kò ní jogún òfò àwa ta ti lólúwa a ò ní jogún òfò ẹni lólúwa kò ní jogún òfò. ká tún ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí ó yá mo ní ọlọ́wọ́n ọba ìbà ìbà bàbá mi ìbà. ọlọ́wọ́n ọba ìbà ìbà bàbá mi alamọ́dù wo ìbá alọ́yìnbù wo alimọ́líkù wo alimọ́líkù wo asalamu wo ọlọ́wọ́ ọba ìbá ìbá ó yà kàdí sọ bẹ́ẹ̀ kàdí ṣe bá aláyé lúwà kàṣí báyìí what is going on in fans club one b. ó yà kí ló ṣẹlẹ̀ ní fans club one b. akéké alukóyáni afẹ́fi àsìkò yìí invite brother wa bẹ́sẹ̀ wà yìí ó ti di òdú ní music industry kò sẹ́ni tí ò mọ Alhaji Abdulaziz Saoty Arewa kò sẹ́ni tí ò mọ̀ wọ́n ẹgbẹ́ iṣẹ́ yìí láti Nàìjíríà ọ̀pẹ káàkiri ìlú òyìnbó kò wá kí n ṣe Europe nìkan South America amẹ́ríkà fúnra rẹ̀ aláàjì Sàtí Arẹwà ọ̀pẹ̀ṣẹ̀ yìí débẹ̀ torí pé màá pọ̀ fún wọn lọ́jọ́ ti tèmi afẹ́fẹ́ àsìkò yìí yọ̀ǹda wọn àmọ́ síwájú kan tó lọ ó ti di dandan kan ṣe kínní ẹ̀ fún wa ká lè mọ̀ pé Sàtí Arẹwà náà ni nítorí pé ẹ̀sọ́ màláìkà níbẹ̀ yìí um, I want to invite everyone of us at Hallelujah Fans Club to join me as I welcome on stage the one and only Alhaji Abdulaziz Sauti Arewa Everybody, mi bàtà wọn fún àbájú torí ẹ̀ lọ́wọ́. Kábíyèsí. ẹni tó fà mí sílẹ̀ ṣọ́ra kéèmù lọ fún rí. àmù tó fi ń pọn mi lọ díjọba fọ́ kó mọ̀. àìbámọ̀ níjọ́ kan ó lè fẹ́ kà ẹ́ lójú. bí ojú gbólóhùn kan kí wọn náà lè rí wíyùn ẹni tó ní kò síre egun mi lẹ́nu ẹ toróhùn náà ti ṣe ni bí bẹ́ẹ̀ kọ́ ara ẹ̀ wọ́n jèrè ọ̀rọ̀ lára ẹ̀. ẹ wo nílẹ̀ àti olóhùn mọ́ olóòlà mọ́ rárá o. ẹ wo nílẹ̀ àti olóhùn mọ́ olóòlà mọ́ rárá. ó ní tó bá lè rábẹ́ tó fi kọlà òun mú wa o lòun máa dúpẹ́ oge fún lòlà pé ṣeun kó ló la má sọ̀rọ̀ o kọ́ má rí tiẹ̀ mú dání. òpin ìgbà tí lábà ìwà lẹ́ẹ̀kẹ́ tó ń gbé ká lẹ́tà olóla nìyẹn torí wọ́n ń kọlà níran wọn. Saoty ti gbé ṣe ẹ̀dẹ́ o. Bàbá. Arẹwà tún ti gbé ṣe ẹ̀dẹ́ Saoty ti gbé ṣe rẹ̀ dé. Pàràwàtú ti gbé ṣe rẹ̀ dé. aláìlú àfáfọ́ akínyàn ní ṣe ajá rẹ̀ wà mú lópa. carnivals love ó sì rọ̀ tipẹ́ tipẹ́tipẹ́ látàyè àwọn ọmọ wúrà lìgálímù kára àrùn àbíṣọlá wọ́n ní fast love àwọn olólùfẹ́ wọn. kí ni iṣẹ́ fast love náà. Ah nọ́mbà wáì ni wọ́n ìwúrí olórin sálàmì ni wọ́n àrídùnnú olórin sálàmì ni fans club. mo ṣe analysis kan lànà mo ní fans club tó já sí wípé let's assume bá a ní branches ogójì àwárí ọ̀ twenty twenty ní branches kankan ó túmọ̀ sí pé tólórin bari news record kan tọ́pá kúkú jẹ́ fast lord tán fún bá wa ṣe ọmọ ọlọ́mọ ládùúró tí àdúrà mi fún gbogbo yín ni pé àwọn ọmọ tí yín náà ọlọ́run wá ṣe wọ́n lóògùn ẹ̀yìn tẹ́ pé sí máa láìka máa láwọ́ ọmọ ọlọ́mọ ni o ọlọ́run aṣọmọ yín ògo àdúrà mi nìyẹn lọ́run aṣẹ wọn lógo. aláìlú afas lọ́run pátápátá ẹgbẹ́ náà ò ní túká. president wákàtí lọ́wọ́ láti ìjẹta ẹ̀yìn ni o títí dànù kàṣílọ́ra ẹ̀yìn náà ni o tó bá dọ̀ọ̀la ká má fi ń ṣàwátì o. àmì náà kún fàyàkún Saoty tí gbé ṣe yẹn dé. ọ̀rọ̀ tó ti gbé ṣe kéèké. ẹ má pè mí sáré torí ọlọ́run wọn bá. fèrè ẹ̀ pamọ́ kó banú tó bá yé yákùn má rọ̀ kù tí ó bá yẹn pọ̀ má ṣàṣeyàn ní ìtura wọn tó dùn mọ́ ọ̀pọ̀. lórí ìgbàwọ́ banú tó bá yé má rọ̀ kù tí ó bá pọ̀ wọ́n sọ fún ọjà ọjọ́ tó wà lọ́kọ́. forí ẹ̀ pamọ́ kò panu tó bá kọ́ máa ràn fún ọ tí ó bá yẹ pọ̀ má ṣáṣe ọdún àwọn tó dùn mọ́ ọ̀hún pọ̀. orí ìyàgbọ́ ọdún tó bá yọ kọ́kọ́ máa ràn fún ọ tí ó bá yẹ pọ̀ má ṣáṣe ọdún àwọn tó dùn mọ́ ọ̀hún pọ̀. ọ̀rọ̀ orin wa ṣe ló dábì ọjà o gbogbo ìgbà mo ń róhun gbé ọjà ẹ ṣáà mọ̀ pé mo ń róhun gbé ọjà o. ìwọ tó bá fẹ́ lọ́jà orin wa má gbá ìwọ ìyá o. ee tẹ́lá tí ìfẹ́ tó ń ta ajé ọgbà yín arẹwà. orí ìyá sánú ọdún tó bá yọ lọ́jọ́ mẹ́rin kan tí ó bá yìí kan wọ́n ṣàṣeyọjọ́ àwọn tọ́jú máa ń pọ́n rà. ọ̀pọ̀ ló jẹ́ pé ó yẹ kó sì là o ṣùgbọ́n tí ètò tó ń pera rẹ̀ ni èyí tó délé tó ó mú fún un. etí ìpè mẹ́ta ó lóhun méjìlá àwọn tó yẹ kán mọ̀ ẹ́ o wá sọ pé ó ti dàgbà o. orí àgbàdo orí pamọ́ ẹnu tó báyọ̀ gbàgbọ́ mọ́ra kan tí ó bá yí kan wọ́n sọ fún ọgbọ̀n àwọn tó gbọ́ mọ́ kan. rántí wípé ìbànújẹ́ ni lówó ẹ táwọn ọkọ ọ̀rẹ́ wa ìbànújẹ́ ni ó lọ́lá ẹ̀ fáwọn ọ̀kan ìbànújẹ́ ni lòkìkí ẹ̀ fáwọn ọ̀kan tó bá tún àfà kankan tó ń dàkún àtàn òun wọn ni. orí ẹ̀ máa lọ tọ́jú bàbá yọ lọ́kùnrin lọ́kàn tí ó bá yẹ kàn ọjà tí wọ́n jọ àwọn tọ́jú bàbá. ó ṣe ẹ̀ka ẹ̀sẹ̀ ńlá president aláyélúwa fast love worldwide tẹ́wọ́ ń bẹ nílẹ̀ yìí tóbi ìrẹ́lẹ̀ òkun kàṣẹ́ lọ́wọ́ ẹni èèyàn lọ máa láìka ẹni. èèbà èèyàn lọ máa láìka ẹni bàbá ṣàdíyà ẹni olólùfẹ́ mi àràjì àrà yìí ọdún. orí ẹ̀ka náà orúkọ ọdún tó báyọ̀ ọdún yàrá kan ní ọdún ìpàdé ọjà tó ń gbà àwọn. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó yẹ kó ti là ṣùgbọ́n tí ò ni tó ń pera ẹ̀ nù kò sí pé mẹ́ta ó lóun méjìlá o kò ì ṣe é ó ń bùsùn o àwọn tó yẹ kán pọ̀ ẹ̀ wá sọ bó ti dọ̀gbọ́n. orí ẹ̀ bá ọmọ tó bá yọ ọkùnrin mọ́ra kan tí wọ́n bá yí ká ọ̀sán tó wọ́n gbà àwọn tó tó máa ń gbà ẹ̀ńtẹ́ńgẹ́lù ìyàmí nìbàdàn àsùnmọ́ ọmọ ọ̀ṣọ́pá rẹ̀ o. àsùnmọ́ kan ìbàdàn kan ilé olùwẹ̀lẹ̀ àwọn sàlámà alága ni ìbáṣadé àtúnú bàbá mọ̀ bá kú àsùnmọ̀ kò ṣe wà ọ́ olólùfẹ́ bá lára àdókun lé. orí ẹ̀kọ́ náà ọdún tó bá yọ ọdún bára kan tí ó bá ipa àṣàṣàn àjà àgbàdo bàbá. ọmọ ìṣe pàrọ̀ owó tó ṣì ń ronú gbọ̀yìn látọ̀rọ̀ fẹ́rẹ̀. àsùnmọ̀ àlàáfíà àti ògbóṣì tọ́ ọ̀ látọ̀rọ̀ fẹ́rẹ̀ ẹ̀mójúgbó tí ò bá yàtọ̀ ọ̀tún ń débù ẹ̀mójúgbó tí ò bó ṣì tọ̀ àlàáfíà tí ò bá yàtọ̀ àsùnmọ̀ pẹ̀lú ọmọ ẹ̀rù ní kú aya ẹ̀rù ní kú ọmọ ẹ̀rù ní kú aya ẹ̀rù ní kú. ẹ bá kí ọ̀nà ọ̀ máa má ṣàìsí gbogbogbò yàrá ọ̀dọ́lẹ̀ wọn náà má má ṣe é sí. gbogbogbò yàrá ọ̀dọ́lẹ̀. mo ṣe kábíyèsí fọba aláṣẹ àgbáyé aláhùsá ti tó mọ́ tóní tó fẹ́ràn ohun tó bá mọ́ ó pera ẹ̀ ní mímọ́ o kíra ẹ̀ mọ́ mímọ́. aláwù dalẹ̀ ọmọ tóní ó dókun dọ́sà ọmọ tóní. ó dá ìpẹ́lẹ̀ ọmọ tóní ó dá máa láìka ọmọ tóní. ó dá ìmọ̀lẹ̀ ọmọ tóní. ó dá ìjà sódò ọmọ tóní. ó dá mi tó ṣan alẹ́. máa sí yàn pẹ̀lú mímọ́ mo mọ̀ pé o mọ́ máa sí yàn pẹ̀lú mímọ́ lẹ́sí ni wà ní iṣẹ́ iṣẹ́ ọwọ́ mi yá mọ́ tọrọ bẹ̀rù tó mọ́. mo mọ̀ pé o mọ́ máa sí yàn pẹ̀lú mímọ́ máa sí ẹ̀ pẹ̀lú mímọ́ mọ̀ kó mọ́ máa sin ẹ pẹ̀lú mímọ́ lẹ́sìn ni wà ní ṣe iṣẹ́ ọwọ́ mi àmọ́ tóró ń fẹ́ ohun tó mọ̀ ajá fún yọ máa sọ yóò bàbá àgbáyé o máa sin ẹ pẹ̀lú mímọ́ lọ́wọ́ bá iṣẹ́ ọwọ́ mi yá mọ́ o. bàbá tó rán mi níṣẹ́ Saida Kasim um Somadu Small Bob Spicy Gbogbo ti ń dà Saida Kasim Somadu Àwọn tàlàwọ̀ málára dókunlé um Tàlàwọ̀ málára dókunlé Ọmọ oṣù láti Ghana àwọn èèyàn mi kọ́ bẹ́ẹ̀ ní òkè ọ̀yá ni o Àlàjá Ṣakira ló ń náwó lọ́bàlá ó má lára tó kún lò. bọ́yá kásùn ló ń náwó. gbogbo tí ń gbà òyìnbó ló pinnu. bọ́yá kásùn èèyàn àlà ó má lára tó kún lò. fáìdà olómi tẹ́lẹ̀ bá jẹ tí ó bá yó ìgbẹ́ lójú oṣù ìgbẹ́ lójú oṣù ìgbẹ́lẹ̀ ojú òtù. ìgbẹ́lẹ̀ ojú òtù ìgbẹ́lẹ̀ ojú òtù. ìgbẹ́lẹ̀ ojú òtù. kí ni bá jẹ tí o bá yó. ìgbẹ́lẹ̀ ojú òtù. báyìí bá dá sùn ò lé mi. ìgbẹ́lẹ̀ ojú òtù. báyìí bá dá sùn ò lé mi. ìgbẹ́lẹ̀ ojú òtù. kí ni bá jẹ tí o bá yó. ìgbẹ́lẹ̀ ojú òtù. báyìí bá dá sùn ò lé mi. ìgbẹ́lẹ̀ ojú òtù. ìyàwó fáìlà tá a sùn ò ní. ìyàwó fáìlà ìyá ẹ̀ gbogbo wa nìyẹn ta ló sọ pé irú èyí òun ni ta ló sọ pé irú èyí òun ni ọkọ náà owó àyà ẹ̀ náà àyà náà owó ọkọ ẹ̀ náà ta ló sọ pé irú èyí òun ni mo sọ pé òun ni. sákòrò aṣọ òun bọ́lá. mo sọ pé òun ni. ọmọ náà ọ̀rọ̀ ayára ń sàmásà kúrò kalẹ̀. lálásà fún èrò èyí òwúrẹ́. ọmọ bọ́láńlé ṣáàpì àti omi èèyàn pẹ́ aláwọ̀ tèmi ni ọmọ ògùnbọ́dọ́dé àwọn ìgbòho ní kúrà mi ẹ̀kọ́ ẹlẹ́jà tuntun ṣàfihàn bọ́láńlé oníkéwù ti dùn ún dé. kéwù ti dùn ún dé. bọ́láńlé tóun ti ní òkè tóun ti ní òkè ṣáàkìlà àwọn ẹ̀fẹ̀ ló ní kúrà mi tóun ti ní òkè. èèyàn ọmọ bọ́ọ̀lù lé alágbára ṣe ẹ̀dá sọ̀rọ̀ ọmọdé ló tó dára ẹ̀dá sọ̀rọ̀ tóun ti ní òkè mi máa tọ́jú màdámù ara kù. Ah, àyà aláwo lo àtọ́ ìjẹun aláìka o. ìyàwó fèmí nìyẹn ó wá ń pè lóun aláìka. màláìka náà oníyàwó nínú ilé mi alájà sẹ́yìn mọ́tò. àyà mi ẹ̀rọ ọ̀. Lora last born fọwọ́ sísò. Lora last born fọwọ́ sísò. Olùbẹ́yà lọ́wọ́ o. Ọjọ́ ìṣeré fún ọmọ ọ̀pọ̀ tí wọ́n yọ. Alájà ni bọ́ọ̀ ṣàdíyọ mi. Ẹni àlàó ló ní kí n sọ pé mo dúpẹ́ pé mo ní ìyá rẹ̀ tó fi wá tóun tó ní í ṣe bíyà ò bá àwòwá rẹ̀ bóyá lọ́mọ ó ṣòrí rẹ̀ níbi gbogbo mọ́níyàn rẹ̀ ọjà àmójúra rẹ̀ ìwà táwọn tẹ̀lé ṣe bíyà ò bá àwòwá rẹ̀ bóyá lọ́mọ ó ṣòrí rẹ̀. alájà àlùmọ́ màmá làwọn màlàkà mo jẹ́ ayé ọmọ àwọn ọ̀hún ẹ̀yin ṣáàní ọ̀nà ọmọdé lẹ́fìn wá sáyé màá láyé gbàgbọ́ngàn ṣe màmá Ibrahim wọ nílùú lọ́rọ̀ǹdọ̀n ẹ̀yin ṣáàní ọ̀nà ọmọdé o tẹ̀ ń fi ìwà tó ń tọmọ ṣe torí tẹ̀yìn ò bá òwá rí bóyá lọ mọ́ sórí rí. ọmọ bèbí kọ́ fún mi ní àárẹ̀ o wọ́n fi wà tó tẹ̀mí ṣe o ṣe àlùmọ́ ọ̀hún gbogbo aláìlẹ̀ wà fásitì ọ̀rọ̀ pátá. ẹ bá mi sọ pé olúwa má sì yà wá mọ́lé. olúwa má sì yà wá mọ́lé. olúwa má sì yà wá mọ́lé. olúwa ẹ̀yọ́ ọmọ kẹ́ẹ̀tù ẹ̀ níbẹ̀. olúwa má sì yà wá mọ́lé. níjẹ́ ẹ̀yọ́ ọmọ kẹ́ẹ̀tù ẹ̀ níbẹ̀. olúwa má sì yà wá mọ́lé olúwa má ròyà wà lápá. olúwa má ròyà wà lápá. má ṣe yí ní màmá dìde kó sílé o. má ṣe yí ní màmá dìde kó sílé o. tètè wọlé wọlé àlejò ń bọ̀. má ṣe yí ní màmá dìde kó sílé o. tètè wọlé wọlé àlejò ń bọ̀. má ṣe yí ní màmá dìde kó sílé tètè wọlé wọlé àlejò ń bọ̀. má ṣe yí àdúgbò ó ṣe bàbá tí ìdúró ìsàmbù. wọ́n ṣe yé ní pàmò dédé kọ́lẹ̀. ó sanwó àṣìṣe sàlámù. wọ́n ṣe yé ní dédé kọ́lẹ̀. ó ṣe ọjọ́ àgbòkì àwa. ó ti pẹ́ nínú ẹ̀kọ́. Mr. President, Allah will advance samosa gbéra nílẹ̀ kó dìbò omi ṣọ́tọ̀ fa ex president aláìlọ́ afanfọ̀ bọ́dọ̀ ní ìjà àpótí àwọn. bàbá tí ìrìn nàlá ó wà láìka. ìṣàmọ̀dé nínú olórí. òkè yìí ní kwara nílẹ̀ àwọn bàbá tí ṣètìtọ́rọ́kọ́ ọdún èèyàn wáyé mi o olólùfẹ́ mẹ́sàn án ọmọ àrùn tó sí ọjọ́ àbòkíyàwó. mo ti pẹ́ nínú eégún. àlà olórí àbòkíyàwó mo ti pẹ́ nínú eégún. àlà ọmọ aláìka o. ìṣàkọ̀dé nínú olórí. sílẹ̀ àlà o. ìṣàkọ̀dé nínú olórí. ọjọ́ ti tọ́jú ti ń bá bọ̀ ní kàlẹ́ńdà alábọ̀ bẹ́ẹ̀ sí ń bá bọ̀. àtẹ̀wọ́ ebi ń bẹ̀ níbẹ̀ jẹ́ ọ̀bá lọ ká má jẹ́ alájídá ní omi basket. tá a bá ti wà lọ́dọ̀ àwọn aláìlú àfàṣọ. basket inú wa máa ń mọ̀ ọ́n lọ ní. ìsàmì ìrìngbà ẹ̀ṣẹ́ olólùfẹ́ aláwọ̀ alára adékúnlé ni. basket. lọ́dọọdún lọ́dọọdún. àtàwọ̀ṣe ní kánò bámi máa kí bá àtàwọn ọba yé gbà ní kánò lójú ọ̀la. àpàdé sábúrúkú orúkọ yín wọ́n ṣe èmi lálejò ẹkú tọrọ ojú mi ní kánò lọ́jọ́ sí. ẹ̀yin gbádùn ní òkè ọ̀ya ẹ̀ ń gbádùn ní òkè ọ̀ya fẹ́ ṣe ẹ̀ ń gbádùn lóko ọ̀yà. ẹ bá mi kọ́ba Yorùbá ní Kánò ẹ̀ ń gbádùn lóko ọ̀yà. ẹ bá mi kọ́ba Yorùbá ní Kánò ẹ̀ ń ọ̀yà. àbòwò àtúgbàṣọ wálé babasi afẹ́ṣe ẹ̀ ń gbádùn lóko ọ̀yà ẹ̀ ń gbádùn ní òkè ọ̀yà ẹ bá mi kọba yorùbá ní kánò ẹ ń gbádùn ní òkè ọ̀yà ẹ ń gbádùn ní òkè ọ̀yà ẹ ń gbádùn kọba yorùbá ní kánò ẹ ń gbádùn ní àtàṣe ẹ̀hún gbáàrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. alájẹ olókùúta ẹ̀hún gbáàrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. ẹ̀bá mi tọba yóò bá o ẹ̀hún gbáàrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. ẹ̀hún gbáàrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. ìbà. ẹ̀hún gbáàrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. ẹ̀bá mi tọba yóò bá o. ìkànnì ẹ̀hún gbáàrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. Bọ́lájí bàbá tí ẹkú ìfẹ́ mẹsàlá ẹ̀yìn abíọ́dọ̀ ayé ọgbà mi ọ̀nà méjì kò fọ ẹ̀ṣọ́ àdúgbò aláwọ̀ ọ̀rọ̀ ọba àná àfihàn ìgbòdìyàn àṣàdọ̀ wàbẹ̀lẹ̀ àbẹ̀rẹ̀ àti wàbẹ̀lẹ̀ náà àṣàbànú. àsìkò ti tó láti ké alukurian. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين àfikọ́lọ́wọ̀ yìí àfiwọ́sọ látara èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ ìjókòó lẹ́wà tí a ṣe lọ́dọọdún bíbí lónìí fún aláyélúwà fans club fún ìtẹ̀síwájú àti fún olólùfẹ́ wa ni alájọ wa Sulemana Alao Adékúnlé Màláìkà ẹni tó bá sì máa yà àdúrà òun náà ni ẹ máa rí ìmọ̀lẹ́ ọlọ́run lára rẹ̀ alájọ wa Sulemana yìí ìmọ̀lẹ́ ọlọ́run Alao Agbayi ìmọ̀lẹ́ ọlọ́run ní ń bẹ lára rẹ̀ láti tẹ̀lé káàkiri gbogbo tí bá ń lọ pátápátá àti lọ́rùn àwọn ti débi ìlú òdì alájọ wa Sulemana náà àti gbogbo ẹlẹ́yìn fásitì lọ́pọ̀ pátápátá gbogbo tí ń jẹ́dẹ̀kùn ayé àwọn ènìyàn ọlọ́run wá ṣe fún ọlọ́run tó fẹ́ yìí fẹ́ yìí náà ẹsẹ̀ mi dẹ̀kan náà ọlọ́run Muhammadu alájí wa Sulemana ọlọ́run tó máa dẹ̀kan náà wọ́n jẹ́ ojúmọ́ ni gbogbo ẹlẹ́yìn fásitì lọ́pọ̀ pátápátá ọlọ́run jẹ́ sukú láéláé ẹni tí èdè fún mi ọlọ́run tó dáa fún gbogbo àwọn tí ń náwó láti Sulemana ọlọ́run tó máa rí sẹ́sì ọ̀dà àmì bí orin yìí sùn èmi gbogbo pé èmi ni kúnlẹ̀ láyélúwà gbogbo àwọn tó mọ orí ọlọ́run máa ń bá wa yọ̀ màǹdó gbogbo àwọn tó mọ orí ọlọ́run inú wọn kì í dùn sẹ́ ẹni bá mọ orí ọlọ́run kò bá wa kó bá náwó rẹ sókè o bisimilayi rahmani rahim o wa abdul jalilu gbẹ́rọ ọ̀rọ̀ àbàdúrà rẹ̀ bisimilayi rahmani rahim alhamdulilayi rabil alamina alamani rahimi. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطا مستقيما صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالكتاب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أرسل إليك وما أرسل من قبلك وفي الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون gbogbo ẹtí wọn máa bẹ̀rẹ̀ àhúmà bíi bísímìlá wàlá ilá ìlọ́lá Allahu Allahu akbar wala hawla wala quwwata illa billahi aliyil azim subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu Akbar Allahu Akbar wala hawla wala quwwata illa billahi aliyyil azim. ẹ gbọ́n kẹ́tọ́ máa ṣe tó bá dàbí pé gbogbo wọn ń wá síta ọ̀dà bọ́ ṣe jókòó yẹn lọ ó yà ẹ̀yẹn lọ báyìí ẹjọ́ fún wa lùkùnrin àti ìwọ lọ báyìí kí ọ̀gá mi ìbámu àárín owó àlùkùnrin àná ṣe kókó torí ọlọ́run. bẹ́ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين gbogbo àwa tí a wà lójú agbo yìí ẹlẹ́kùn ẹ jẹ́ kí n kọ́kọ́ bèrè sí agbo yìí ní pariwo ni àbí àwọn èèyàn tá a wà nínú ẹ̀ sápò ló ń pariwo ni pápákó ni àmọ̀ bá ti gbé agbo tó bá jẹ́ pé èèyàn ni èèyàn ló sọ̀rọ̀ bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ sọ pé Allahu Akbar ẹ má bàa bẹ́ẹ̀ o ẹ má ní kó wí o ẹni tí ó bá fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ sọ wípé Allahu Akbar. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kẹta yìí anabi Muhammad anabi láwọn ẹ̀rìn èèyàn kan wà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá bá wọn tí wọ́n wà nínú ìṣesí kan ẹ má ṣe mọ̀ nínú ọ̀rọ̀ èèyàn náà lẹ́nu tí wọ́n bá sọ pé Ọlọ́run tóbi létí ẹ̀ tónítọ̀ ń bá jẹ́ tí máa dákẹ́ tẹ bá lóńtọ̀ tí ò padà lè sọ̀rọ̀ mọ́ kó tó jáde láyé ẹ̀ mọ́ ṣe é mọ̀ òun ló fọwọ́ ẹ̀ fà látàná ló fi lónìí ẹni tí ó bá sọ̀rọ̀ tí ó wí lá ilaha illa Allah lọ pàdé ọlọ́run sọ pé Allahu Akbar Allahu Akbar ẹ̀ láwọn èèyàn àwẹ̀ pò wá ebi pa wá àbí kí lakún bẹ́ẹ̀ sọ kó ṣe wá lakún ní okòlò ló wá na apá kan apá kan ọlọ́run yìí àpò àkànbó bá tún màláìkà ó lọ méjì báyìí pé àlàó àbí alẹ́kúnlé ọba tó wá dá màláìkà tí màláìkà ò tó bẹ́ẹ̀ tẹ́ kí láàárọ̀ ọjọ́ kan kó mọ̀ forí balẹ̀ fún kódà mo ṣẹ̀rí ẹ̀ pé nínú olórin fújì tí máa kírun déédéé àtisámùtò lè dáhí wákì sáré Ramadan mo fi ọlọ́run ọba mo fi kóra mo sì fi ní oṣù àwọ̀ tá a wà nínú tí ìmọ̀ bóyá màá tún ṣèlú lẹ́yìn eléyìí mo fi kóra aláàjì wa Àlàó Màláíkà nínú olórin fújì tí máa kírun mo ṣẹ̀rí ẹ̀ bára jù máa kírun nítorí pé kò mọ lẹ́ẹ̀kan kò mọ lẹ́ẹ̀mejì kò mọ lẹ́ẹ̀mẹ́ta kò mọ lẹ́ẹ̀mẹ́rin ní stúdíò tálájì fi tò sẹ́gbẹ́ mi ta àtijọ́ kíjọ mọ́ kódà bá a ti dé àmọ́ ṣiṣẹ́ tó aláàjì aláàjì ẹ̀jẹ̀ kásáré lọ kírun báyìí ẹni bá mọ̀ yìí pé òun náà máa pé títóbi ọlọ́run tóbi lóòótọ́ bí màláìkà ti mọ̀ kò sábà nínú ariwo tó ń pa yìí náà kí ló pariwo lára rẹ kí ló dùn nù rẹ tí wọn náà dún sí ayé táyé ògbọ́rọ̀ òdùnnú mọ́ ìlú ó wá wà ń bẹ̀ lórí ọ̀ dákun tó o bá mọ̀ kọ́lọ̀ ń tóbi lóòótọ́ dákẹ́ nísìnyí. àti aláàbí wa Muhammad Saheed okunola òṣùpá ọba orin alhamdulillah wa alamin ẹyọ wá ní Muhammad adigunlẹ wa wo wo àwa tí a fi fẹ́ràn sí aláyè ọlọ́run ò ní pa náà fẹ́ràn kó lè bá àyà ní kíákíá bàbá ni a fẹ́ gbóhùn ẹ̀yìn wọn nínú aláyè wa Sulaiman Adékúnlé Alao Malaika ẹ máa bọ̀ ní ọlá ńlá yín ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi bíi. jọ̀mọ́ tó fẹ́ràn aláàjì Suleiman Alao Màláíkà ẹnà ká súnmọ́ báyìí. ikú ata ní palambébé. ikú ata ní palambébé. ẹnu ló fi ń ṣiṣẹ́. ẹnu ló fi ń ṣiṣẹ́. ẹnu rẹ ò ní pa ọ́. ẹnu rẹ ò ní pa ọ́. torí àdúrà tó bá fẹ́ kó tètè gbà mọ́ máa pe ẹni tó o bá ń ṣàdúrà fún bọ̀dá òpònú ọ̀rọ̀ ni bọ̀dá wa ìmáàmù téèyàn bá ti wà nípò pé ó ga tán orúkọ rẹ̀ máa fúyẹ́ ni à ń bọ̀ láti wá àsíbóyá jẹta àbí jẹrin bàbá wa fẹ́ ṣe báwùlù lójú ọ̀nà ká má wulẹ̀ ẹ̀sẹ̀ mọ́ parọ́ fúnra wa fẹ́ tọ̀ lẹ́nìkan bá rí bàbá nu mọ́tò lọ́wọ́ kan gbà táwa sílẹ̀kùn ló bá ní ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ẹ wá wo Muyideen Bello ẹnu ìyá tó bí bàbá rẹ̀ ò gbà ṣùgbọ́n dé ńgbà tọ́lọ́ ẹ sọ pé Sulaiman aláwọ màláìka. Sulaiman aláwọ màláìka. ayé ti rí ọ. ayé ti rí ọ. ayé ti mọ̀ ọ́. ayé ti mọ̀ ọ́. ọlọ́run ti fi hàn ayé. ọlọ́run ti fi hàn ayé. ọlọ́run mọ̀ fàyè hàn ọ́. ọlọ́run mọ̀ fàyè hàn ọ́ ọba tó fi hàn ayé ọba fi hàn ayé dákun má fàyè hàn ọ́ dákun má fàyè hàn ọ́ ọba tó fà ọ́ síta tó fà kó o rí ta tó jẹ́ kó ta ìntójú tá ń rí ìntójú tá ń rí màláìkà ojú rẹ ò ní rí O ojú rẹ ò ní rí ò ní dẹni àná ò ní dẹni àná ọjà ọjà ẹ àṣẹ bẹ́ẹ̀ mọ́jà ẹ sọ pé ọjà tó jẹ́ wípé ni tó lọ́jà. tó jẹ́ pé ni tó lọ́jà. ẹ̀rín ni fi máa ń pàtẹ. ẹ̀rín ni fi máa ń pàtẹ. ṣùgbọ́n ẹni tí ó rà á. ẹni tí ó rà á. ẹkún ni ó fi sanwó. ẹkún ni ó fi sanwó ẹ̀. kó sí ní ń jẹ́ bẹ́ẹ̀. kó sí ní ń jẹ́ bẹ́ẹ̀. a nítorí ẹ̀rà kan. a nítorí ẹ̀rà kan. ẹ ṣe Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar. naam. Allahu akbar. naam. Allahu akbar. èèyàn náà tó wútúbà ó yẹ kó lè tọ́mọ mu gàárì bàbá ní kọ́ ló lè àkànlè ra bíi kúlíkúlí two five sí abawa abáwa Sulaiman alahu malaika ẹlẹ́fẹ́ rí bàbá bàbá lẹ ti rí i. bàbá kúrò nínú àfáà wípé sẹ́ẹ̀ mọ price mi ẹ bá mánéjà mi sọ̀rọ̀ ẹ mọ tí ń yẹpẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí ó ní wípé a fẹ́ sọ̀rọ̀ ọlọ́run àwa fẹ́ sọ fáwọn èèyàn wípé owó wa ti kúrò lówó èsìn o two fifty là ń gbà lẹ́sìn ṣùgbọ́n nígbà tí gbígbàdúrà tún ti dé lọ́dún yìí owó wa ti bọ́ sí three fifty n tí òjì ẹ̀rọ àfa mi ń ta mọ́ nìyẹn o ṣùgbọ́n bàbá oníwàásí àgbáyé yùtì ìmọ̀ nàṣà liwájú ìlà bàbá ń fún gbogbo ayé lọ́rọ̀ ọlọ́run lábọ̀yó nítorí ọlọ́run náà wọ́n sì fi ń ṣe bàbá màláìkà torí ọlọ́run bàbá fi ń ṣe àbí torí ọlọ́run kọ́. torí ọlọ́run. tó wá rí bẹ́ẹ̀ èyí tá a fi rí bàbá lónìí mo sọ nínú kinní mi kan wípé àpọ́nlé mo tún ti gbòdù di alábọ̀ṣẹ́ orin èmi la pè é débi pé mò ń jẹ́ èdè ìgbọ̀n orin tí mo bá yìí sẹ́ni wíyẹ̀ máa bá nǹkan dandan mo ní bẹ́ẹ̀rẹ̀ mi bá máa kun nǹkan ajẹ́ nǹkan gidi ẹ wá jẹ́ nkórí kòlù di ilé Adékúnlé àlẹ́ àjìnà máa láìka ẹ̀jẹ̀ ń dákẹ́ ń bẹ̀ orí ń bì lónìí ẹ mọ̀jẹ̀ ń bara mi Sùlẹ̀mọ́nì tí èèrà mi bá yóò jẹ́ nǹkan tó gidi bàbá wọn wà sí àgbáyé bẹ́ẹ̀ yóò bá pè wọ́n síbi kan yóò jẹ́ èèyàn tó gidi torí kìí ṣe pé star wọn ń wá mọ́ kìí ṣòwò wọn ń wá fúnra owó ní ń wá wọn ṣùgbọ́n níbí yìí lónìí mo fẹ́ ká sàlùbáríkà pàkó ni bàbá wọn wà sí àgbáyé arepo sọ́kọ̀ bàbá aláàjì wa Sulaiman aláwo màláìkà ẹ mọ àwọn èèyàn níjòkó yìí tó jẹ́ pé apá àwọn ká kí wọ́n fi hundred thousand naira lẹ̀ pé àsanwó àdúrà tí bàbá fẹ́ ṣe fún fáǹsì aláyélúwà onílẹ̀ ẹni ẹn bàbá ó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tó jẹ́ wípé iṣẹ́ tèmi náà ń jẹ́ yìí iṣẹ́ àwọn tí wọ́n àwọn tẹ̀ ń wọ àwọn gíláàsù sídáàdù yìí ni bó ti yẹ kí bàbá ó sọnù bó ti yẹ káwa náà ṣe là ń ṣe. aláàjì wa Suleiman Adékúnlé Àlàó Màláíkà bàbá ó ṣàdúrà fún aláyélúwà gangan àti gbogbo ohun tí jẹ́ràn fáǹsì aláyélúwà ní gbogbo ibi tí wọ́n wà lágbàáyé bàbá ó ṣàdúrà fún wọn á wàá sanwó àdúrà tó dádúrà tí wọn bá sanwó ẹ̀ èmi gbà pé kì í gbà ànábì gan sì sọ pé kò ní gbà ẹ dákun kí láàfin ṣe sàárà àdúrà bàbá ta lè yàn mẹ́ta péré tí bàbá wa Sùlàìmánì àlàó mọ̀lẹ́kà kan lè pè pé ẹ kún mi lọ́wọ́ mo fẹ́ sanwó àdúrà tí bàbá mi fẹ́ ṣe fún mi ta ni ká kọ́kọ́ pè tẹ́ ẹ mọ̀ wípé wọn ò ní disappoint yín náà aláàjì ní kò sẹ́ni tó lè disappoint àwọn bíi náà tẹ́lẹ̀ èmi mọ̀ kó làákàyè nìyí ṣùgbọ́n ẹ ní tí ò ní disappoint yín. now ẹ jẹ́ nǹkan pé kejì mi tó wà níbí ẹ Alhaji King sọ Dr. Saheed Osupa. jọ̀wọ́ ẹ sọ pé ọlọ́run tóbi bàbá ní àwọn kó fifty thousand yìí lẹ̀ Alhaji ẹ̀yìn náà ni ẹ mọ̀ gbà dání fúnra yín sà wọ́n ní fifty thousand yìí àwọn fi ṣe owó àdúrà tí bàbá wà sí àgbáyé fẹ́ ṣe fún wa bàbá ojú ò ní tì í ẹ bá wa tẹ́wọ́ ẹ ṣe iná kọ̀ọ̀kan fún Alhaji wa Muhammad Saheed. òṣùpá akórèdé ọba orin olúwa má jẹ́ kán máa padà sí ibú iná àtẹ iná bisimilayi rahman rahim iná àtẹ iná kalkọsara wasalli darabika wana a iná sani akawala afta. alájì wa ṣàìná ọ̀dẹ́túndé. ẹni tẹ́ ẹ bá pè mí sí tí ó dé ní fifty thousand tí ó fún wa ọlọ́run má jẹ́ pé gbogbo ẹni tẹ́ lu yóò bá pè mí sí fáláyé lúwà pásítọ̀ ọlọ́run tí ó máa jẹ́ fifty thousand àbí sókè ẹsẹ̀ amílẹ̀ kẹkẹ mọ́ wà lórí àlàbò ẹ̀yẹ wá pẹ̀lú tẹ́lẹ̀ yín náà kù. Jídé Kọ́nsúlà ìbàbọ̀lúwa ti fẹ́. Jídé Kọ́nsúlà àwọn dà. Bẹ́ẹ̀ ni Bárísà ìyá bá ń tẹ̀lé bọ̀. Hmm. Alájí Gbàgbọ́rọ̀ ló ń bọ̀. Gbogbo èyí tí wọ́n ń pè yẹ mọ̀ bọ̀ wá. Alájí Jàdó Ìṣọ̀lá Agbódẹ̀. Ìṣọ̀lá Agbódẹ̀ hmm. fún aláyẹ̀wò ọ̀sán club. Ẹ ṣe àdúgbò mi ní ṣàyẹn àgbà ìmọ̀ lọ bá wọn fún ara mi ni ẹ má jẹ́ gbé wọn dìde. ṣé bàbá ṣàyẹn ah, bàbá wa hàn bù jù báyìí lọ fúnra wọn gẹ́gẹ́ ẹnì kan wọn dìde wọn mọ bọ torí wọn mọ yìí pé olólùfẹ́ mọláìkà ìṣòro àwọn náà. ó dẹ ṣebí bàbá bàbá ṣàyẹn akọ ni akọ ẹsẹ ọba àgbẹ o ọ̀nà mi ṣì ń owó owó gbọdọ̀ ní lọ́dún ẹ̀dínlẹ́bí. Ah, ti lẹ́bí ló bù wá ṣé bá yín yẹ̀ wò oníbi no problem aláyé wà france ó là ń pè yín fún nítorí ẹ̀gbọ́n aráyé. ọ̀túnba ló jí pọ̀lẹ́pọ̀lẹ́ owó aláyélúwà fans club dà. owó aláyélúwà fans club. oyè àwọn oníkẹ́ mú oníkẹ́ mú oníkẹ́ má kàn gbọ̀ngbà káwọn. àwọn náà ń kó tọ̀nà wọn. adúgbò lọ́wọ́ ọ̀ṣẹ́ yóò wọ̀ ọ̀ṣẹ́ fáwọn àti dúpẹ́ lọ́wọ́ látòdì di ìbàdàn káwọn tó délẹ̀ ìwọ ti ti fi ọmọ ṣe ọláwọn oṣù ọ̀bọ̀yà wọn wá. ẹ ṣé ọ̀rọ̀ ẹkú ìnáwó owó náà. alákùn fáwọdé ẹ ṣé o ìrọ̀lẹ́ ọmọ inṣàlá. aláti ismaila ọ̀ṣẹ́ jébù wọ́n ní àwọn ìwà ọmọ tẹ́lẹ̀ wọ́n ti máa fi tiwọn ránṣẹ́ tẹ́lẹ̀ bọ̀ eventually wọ́n wá kò jẹ́ kátíkà fẹ́ pè wọ́n. oya oya kò ká yálò ọ̀la. alájà abẹ́rọ́tù dig alájà aminatu díàjì àwọn dà àwọn náà represent wọn bí. alájà àgbàdo sáré wà ní ọ̀gbàdo àti ààrẹ. alájì wa àdámsì alájì wa àdámsì ẹ máa pọ̀ fún aláyé. Ah, ẹ máa pọ̀ fún aláyé alájì wa àgbàdo àti ààrẹ láti ìlú Ìbàdàn ẹyin ni ẹgbẹ́ kọ́mọ̀ fún àwọn ẹni wọn. alájì adamsi ẹ̀dáadó alájì bagnus arètí. ẹ wá fún aláìníwà lówó. ẹ má jà dára wa dúró wọn nífẹ̀ẹ́ wa púpọ̀ ní o ìyá alájà yìí. díàjì díàjì ìgbìlàlẹ̀ àwọn ọmọ ìṣàlá. ìṣàlá alájì ṣùgbọ́n kí ní kan ó kù díẹ̀ sí ìgbà eh. káwọn ni obìnrin bíi mẹ́wàá tí ó bu owó fún eh, aláìníwà. Eh, ah, ó yá bísí lè dà. alájì Kazeem Olóko uh-huh. Olókùta alájì Kazeem Olókùta big daddy àti ìgbéyìí látẹ̀kọ́ àwọn ẹgbàá lódìdí ni alájọ adamson àrètí yìí. ṣùgbọ́n ẹ̀rọ bí aláàbí ọba tó mọ́ táyé ń sàlẹ̀ bá wà lọ́wọ́ ṣe lójúmọ́ olóró mú lọ́wọ́ àgbọ̀ mo kú tẹ́jú kò dẹ̀bí mọ́ ṣẹṣẹ kò dẹ̀bí mọ́ mo kú tẹ́jú kò dẹ̀bí mọ́ kedere lójú aláìmọ̀ àbí ti lọ́wọ́ àwọn òde mọ́ àgbọ̀ lẹ́sìn ẹ̀ lágbàgbọ́ òbí tó mọ òtí ọlá ẹ̀ òbí tó mọ. báwo lè dákun ṣe lè bí ọ tó lè jẹ́ ọ̀hún bàbí wọn àwọn olóyè bàbá olówó aláàbí ṣe bàbá ọlọ́mọ ìròyìn ẹ̀dàgbà abẹnusọ̀mọ̀ orí ẹ̀bẹ̀rù mímọ́ torí wọ́n ló fàṣà mímọ́ ohun tó ń bẹ̀rẹ̀ ní tó máa ń Òmò ìmọ̀ sí pẹ̀lú òmò. Lẹ́sìn níwà yìí mi yámọ́ pẹ̀lú òfẹ́ òògùn tó mọ́. Kò ṣe tó tó bá rí gápé ni tó tó tó tó tó tó tó tó tó ló máa tún ṣe. Bọ́láhùn tí o sọ bá tó tó. Bọ́lọ́gùn orí o tún lè gbọ́ tó. Láàánì tí o súwé tó tó. Aláàjì tún dé. Ọba tí o sọ ní tó tó. Lọ́yà àwọn yà. Aláàjì tún dé. Owó méjì la máa gbà àti títí àti ti ṣàmẹ́rẹ́ náà. Ṣàlàyé pé kò sí. Tún dé eré náà. Bẹ́ẹ̀ ni àjẹ́ nìkan tó tó. Lẹ́sìn kàṣùmọ́ tó tó ìwà náà ọmọ tó tó bá dání sí àtàwà ní bátìmọ́là onígbò wàdà fùsùnwà màsàwà fàdà mọ́ àfojúra fojúra wà tẹ̀gbọ́à kọ́dé àfúláwọ̀ ń zàkà wà kọ́dé kọ́bà mọ́ ń dàsà ntòmọ́lọ́lọ́wọ́ àṣẹ̀dá ọ̀dọ́ bọ̀mọ́ àdáwọ̀ ṣe mímọ́ níṣẹ́ láti fifty thousand láti wà túnlé ṣé gbogbo àwọn tá à ń pè yìí ni wọ́n ti sanwó àdúrà yín lọ́wọ́ nìyẹn. wọ́n ti gbogbo ọkọ̀ ẹni tí o bá ti sún kí wọ́n sì yẹn náà. gbogbo ọlọ́run bá sọ. ta ló dúpọ̀ aláàjì agbébá ìpínlẹ̀ àbó oṣù wà sí. ó yá jàmbá ẹ̀ bá mi sọ pé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. aláàjì lúpọ̀ ṣètù dansalo sangalo aláàjì lúpọ̀ ṣètù sangalo. wọ́n lápò yín. Ah wọn lápò kan náà làwọn jọ ń lò. àìrọ ṣàgádò kò jọ rárá alájí akíwò kówó ẹ̀ka àbùkù ṣé ń bọ̀ yẹn kò sí táyì ẹ bá jàdá àbájọ. owó méjì lẹ́sàn-án ẹ̀wọ́ ẹ̀dùn alájí àkọ́kọ́ bàbá olúwa sí àgbáyé bẹ́ẹ̀ sàdúrà fún alájí màláìka àti gbogbo olólùfẹ́ àtìlẹ́yìn tó fún wọn lọ́dúnrẹ́dì àtìlẹ́yìn tó fún wọn lọ́dúnrẹ́dì aláyélúwà fans club èló lẹ́ẹ̀fà wọn náà lọ́tọ̀. tí mo ti fojú fún ẹ mo jẹ́ dájú sá alájú sá gálò sí fún wa ní owó ńlá owó bàbá dànù ní bàbá lọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́kọ́ fún mi lọ bàbá lọ. Mina aina mina aina ya ti dai sumo ila aina ya ti ai ami fanoi ila ujudin. ami ujudin ila fanoi e. ami ujudin ila fanoi. E wujudi lahu iktifa'un ila wujudin bila iktifa'i karajitu min zulmatin li ukra famu amumi wa mu waroi famu amumi wa mu waroi famu amumi wa mu Famo famu amumi. mọ̀ wàtá òun fẹ́ tó mọ́ ṣùgbọ́n lọ́rọ́ bí alẹ́ àti ọba tó mọ́ táráyé sáré bá wà ránṣẹ́ jòjúmọ́ kòròrò kúkọ lọ́ba kan mùkútẹ́ rí òkò dẹ̀ bímọ. mo lè rìn mo lè yàn mo lè rìn máa yan fanda mo lè rìn mo lè yàn mo lè rìn máa yan fanda mùsùlùmí ni dadi mi eh. mùsùlùmí ni mọ́mì mi o eh. mo lè mo lè hàn. kọ́lá ara búkà lè. mọ̀lá ìka tí ilé ń já fèlè ámì kàlífàtà.